وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 fún anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam as-salatu yìí ọ̀kan nínú àwọn àjọsìn ni eléyìí tó ṣe é pé mùsùlùmí ó yẹ kó gbìyànjú láti rí pọ̀ mójútó nítorí pé inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima àti ọlọ́ àti àwọn màláìka rẹ̀ wọ́n ń ṣe as-salatu fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run apá wa láti àwa tá a jẹ́ mùsùlùmí káwa náà ká máa ṣe àsọ̀láàtì fún ká sì máa gbé e ní kíkẹ́ ọ̀la àwọn àyè kan wà eléyìí tí òfin ṣẹ̀ríyà tó fi hàn wá ike ọ̀ràn yẹn ni ká ṣe àsọ̀láàtì fún anabi sallallahu alayhi wa sallam níbẹ̀ àbí súnà tí a ní àbí nǹkan tá a fẹ́ kẹ́yìn ọ̀sẹ̀ eléyìí tó ṣe pé tí ìrò rẹ̀ bá wáyé ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ó ṣe ojúṣe rẹ̀ nípa ṣíṣe àsọlẹt sanabi sallallahu alayhi wa sallam láwọn àyè yìí ọ̀kan nínú àwọn àyè yìí òun náà ni ìgbà tá a bá ṣe tashahhud ṣáájú kótó dípa sálámà tá a bá ti parí tashahhud wa á ṣe àsọlẹt sanabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tá a bá ṣe àsọlẹt yìí á ṣe àwọn àdúrà lẹ́yìn ìgbà náà látò láǹfààní àti sálámà ó wá nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam ó ní idha salla ahadukum falyabda' bihamdi rabbih والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وآله وسلم ثم يدعو بما شاء أنا بنتني كان يبات الصلاة تواجك تفس التشهد أخوكم كتاس في بيره وناني في سياني فلان àti fífi ògo fọlọ attahiyatu lillah wassalawatu wattayyibat asalaamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi as-salihin an la ilaha illallah allah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu nígbà tí a bá ṣe báyìí tán.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 lẹ́yìn rẹ̀ ẹ wá tọrọ gbogbo ní tẹ́ bá fẹ́ ṣíṣe báyìí ó máa ń jẹ́ sábàbí tájú àfi máa gbà iná làásì máa ń sọ pé ọ̀kan nínú àwọn àyè eléyìí tájú àti máa gbà òun náà ni ìgbà téèyàn bá forí kalẹ̀ àti ìgbà téèyàn bá ṣe tashahhud ní ìparí tashahhud ṣáájú kótó dípẹ́ sálámà alimami ahmed at-Tirmidhi àwọn méjèèjì ni wọ́n fi ẹgbàá wáyé jáde gba ọ̀nà kan tó ṣe kó gúnrégé ayé kejì. nínú àyè tá a ti máa ṣe as-salat fanabi sallallahu alayhi wa alihi wa sallam òun náà ní tá a bá ṣe salatul janaza eléyìí tá a máa ṣe sókù lára a ṣe allahu akbar lálàkọ̀kọ́ a kì í suratul fatiha allahu akbar ẹlẹ́kẹ̀jì ibẹ̀ láti ṣe as-salat fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ sa'id ibn al-musayyib rahimahullah. وني إن السنة في صلاة الجنازة أن تقرأ القرآن أن تقرأ الفاتحة أن تقرأ بفاتحة الكتاب سنة من صلاة الجنازة هنا نكوك سورة الفاتحة فاتحة أما إن صلاة الجنازة لا يبتابس الله أكبر على قطاع إقبالنا لك فاتحة تباتي الله أكبر لك جي sunna òun náà ní ká ṣe as-salat fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam allahu akbar ẹlẹ́kẹta àtẹ̀yí tó tẹ̀lé á ṣe àdúrà tọkàntọkàn fókùtà ń ṣe sọ̀láàtì fún ẹ̀yìn ìgbà náà láwọn asàlámà ní jẹ́jẹ́ láì jẹ́ pa gbóhùnsókè eléyìí túmọ̀ sí pé ńgbà bá ṣe allahu akbar ẹlẹ́kẹjì nínú sọ̀láàtì janaza ìgbà náà láti àsọ̀láàtì fanabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam as-salatu tààtúnṣe fanabi níbí òun náà nírú as-salatu eléyìí tá a máa ṣe nínú salatu wa tá a máa ṣe as-salatu al-ibrahimiyya ayé ẹlẹ́kẹta nínú àwọn ààyè eléyìí tá a ti máa ṣe as-salatu fanabi sallallahu alayhi wa sallam òun náà ní nínú àwọn kútúbà bíi kútúbà jumu'a àti kútúbà ciidi méjèèjì a máa ṣe as-salatu fún anabi sallallahu alayhi wa sallam irú bá ti ṣe bẹ̀rẹ̀ khutuba nísìn wàá ṣàkíyèsí pé lẹ́yìn ìgbà tí a fi ẹ̀yìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa a tún ṣe as-salatu fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ alátọ́dọ̀ Aun ibnu abi Juhayfa oníbàbọ̀ òun ọjọ́ kan nínú àwọn ọlọ́pàá fún Ali ibn Abi Talib radiyallahu anhu Ali ibn Abi Talib ní ìgbà tó bá gorí mímbà tó fẹ́ ṣe kótóbà bàbá mi ó máa ń bẹ nísàlẹ̀ mímbà níbi tí Ali ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní bàbá mi wá sọ fún mi ó ní Ali gorí mímbà lọ́jọ́ kan ìgbà tó gorí mímbà tán ó fi àyìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì fi àsọ̀lẹ́tò fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ fọlọ́n ó ṣe asọ́lẹ́tù fanabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ aṣọ ike khayru hadhihi al-ummati ba'da nabiyyiha abu bakrin wasaani umar qaal jacala allahu alkhayra haythu shaa hadithi alimami ahmed ló gbé jáde ó sì jẹ́ ìgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí al-sheikh ahmed shakir wọ́n ti ṣe ṣàlàyé ó fẹsẹ̀ rin lẹ̀ dọ́dọ̀ ẹni tó gbà wá ẹni tó jẹ́ Aun ibn Abi Juhayfa ó ní Ali ní ìgbà tó bá bẹ̀rẹ̀ kútúbà ó máa ń fẹ̀yìn fọ́lọ́ lẹ́yìn rẹ̀ yóò ṣe àsọ̀lẹ́t fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá ń sọ nínú ọ̀kan nínú kútúbà rẹ̀ ké ẹni tó lóore jù nínú àlùmọ́ yìí lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni abubakar lẹ́yìn abubakar ẹnì kejì ni umar kọ́lọ́n kó yọ́nú sí àwọn méjèèjì ọlọ́lọ́n ja'ala al-khayra haythu sha'a ó fi oore síbi tó wù eléyìí jẹ́ ọ̀rọ̀ tó fọ́ni lẹ́nu bàjẹ́ fún àwọn ṣíà àwọn ẹni tó jẹ́ kí wọ́n mú abubakar wọ́n mú lọ́tà wọ́n mú umar wọ́n mú lọ́tà àwọn ẹni tó jẹ́ pé kadiban wa dhura látàrí irọ́ àti èké tí wọ́n bá ká wọ́n ní Ali ibn Abi Talib ọlọ́lá ju Abubakar lọ ọlọ́lá ju Umar lọ ọlọ́lá ju Usman lọ Ali tẹ́ ń pariwo rẹ̀ tẹ́ ń sọ pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ̀yin la lárànṣẹ́ rẹ̀ òun gangan ní sọ fún wa yìí ẹni tó lóore jù nínú àlùmọ́ yìí lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ẹni àkọ́kọ́ ni Abubakar ẹni èkejì ni Umar. ní ìparí ó wá tí ọ̀rọ̀ rẹ̀ ládé pẹ̀lú pé ọlọ́run ọba ó fi oore síbi tó wù ọlọ́run ẹlẹ́dàá wa ó fi oore síbi tó wù. bákan náà àyè ẹlẹ́kẹrin nínú àwọn àyè láti máa ṣe fanabi wa sallam ọ̀nà lẹ́yìn ìgbà tó máa pèpè fún sọ̀látù tán ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ ibn Amr ابن العاص رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم sọ إذا سمعتم idha فقولوا مثل ما يقول ma yaqul tẹ́ ẹ bá gbọ́ tí olùpèpè fún sọlá tó ń pèpè fún sọlá irú nǹkan tí ń sọ òun náà nìkẹyìn náà máa sọ ọ tó sallu alayhi lẹ́yìn náà kẹsì àsọlá ti fún mi tẹ́ bá ti pèpè fún sọlá ti tẹ́ ẹ ti dá ẹni tí ń pèpè fún sọláàtì lóhùn ẹni tí ó tẹ̀lé oníkẹ́sì àsọláàtì fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam fa innahu man salla alayhi salatan sallallahu alayhi biha ashra torí pé tó bá ṣe àsọláàtì ẹyọ kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́ bó fi sá fún ẹnikẹ́ni tó bá ṣe àsọláàtì ẹyọ kan fún mi mẹ́wàá ńlọ́lọ́wọ́ bá yóò fi sá fún. ثم سلوا الله لي الوسيله lẹ́yìn rẹ̀ ẹ bá mi tọrọ wàsílà lọ́dọ̀ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló ń bá wa sọ̀rọ̀ yìí o fa innaha manzilatun fil janna la tanbaghi illa li abdin min ibadillah arju an akuna anahu ayé yìí kò tọ́ àyàfi sí ẹnìkan nínú àwọn ẹrú ọlọ́run mọ wá rán kan kọjá pé mi lẹ́rú tọ́lọ́run ọbọ̀ fi sí wàsílà yìí lẹ́yìn bá wa ń tọrọ wàsílà fún anabi sallallahu alayhi ẹ̀yin náà kú oríire o anabi ní faman sa'ala liya al-wasila hallat lahu ash-shafa'a ẹnikẹ́ni tó bá tọrọ wasila fún mi ìsìpẹ́ mi ti di ẹ̀tọ́ fún nà ẹgbà wa yìí ọjọ́ ẹgbà wa eléyìí tó ṣe kó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tó ṣe ike ọfẹsẹ̀ rìn lẹ̀ al Muslim rahimahullah àwọn ni wọ́n gbé jáde nínú sahihi wọn eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ti pèpè fún sọ̀láàtì tán á sì àsọ̀láàtù fanabi sallallahu alayhi wa alihi wa sallam kótó wá di kọ́kàn àsọ̀láàtù nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé bí wọ́n ti ń pèpè fún sọ̀láàtì yẹn á máa dá wọn lóhùn ẹlẹ́karùn-ún nínú àwọn ààyè láti túmọ̀ sí asọ́láàtù fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam onáni ẹ̀ńdà dùcà ní ìgbà tá à ń bá ń sàdùà tá à ń bá wá ń sàdùà tá a fẹ́ sí asọ́láàtù fún sallallahu alayhi wa alihi wa sallam oríṣi ìpele ọ̀nà mẹ́ta ńlọpin sí èyí tó bá wù ọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta ni kò mú. alákọ̀ọ́kọ́ أن تصلي عليه قبل الدعاء قلت الصلاة فالنبي صلى الله عليه وسلم ساجو كتو سادوا وبعد حمد الله تعالى àti lẹ́yìn ìgbà tí ó ti kọ́kọ́ fẹ̀yìn fọ́lọ̀ ó ti kọ́kọ́ fẹ̀yìn fọ́lọ̀ ó wá sí as-salatu fa nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ tọrọ ń tọ́ ń bá ń fẹ́. ọ̀nà kejì an yusalli alayhi awwala ad-du'a wa awsatahu wa akhirahu ó náà ní kó sí as-salatu fa nabi sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ àtàárín àti parí àdúrà rẹ̀ èèyàn ṣe àsọ̀láàtì níbẹ̀rẹ̀ àdúrà láàrin àdúrà rẹ̀ àti níparí àdúrà rẹ̀ ẹlẹ́kẹta an yusalli alayhi fi awwalihi wa akhirihi wa yaj'al hajatahu mutawassitatan baynahuma tẹ̀sí asọ̀láàtì fún anabi sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ àdúrà àti níparí àdúrà kẹwàá jẹ́ kí n tẹ́fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ wà láàrin méjèèjì èyí yòówù tó bá fẹ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta lípò ṣe amẹ́kọ̀ọ́pá mẹ́tẹ̀ẹ̀ta tì á ó ṣera rẹ nìyẹn o ó ṣera rẹ nìyẹn ọ gbọ́dọ̀ pa mẹ́tẹ̀ẹ̀ta tì Ali ibn Abi Talib radiyallahu anhu òun ni ma min du'a'in illa baynahu wa bayna Allahi hijabin hatta yusalli ala Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam fa'in salla ala nàbí nabiy sallallahu alayhi wa alihi wa sallam تحرف الحجاب واستجيب وإذا لم يصل عليه صلى الله عليه وآله وسلم لم يستجب الدعاء علي بن أبي طالب رضي الله عنه قل بقوا دعاء كاباس لاي غاغو ديلونا كوني جودو دولو تتي تافي في الصلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم sẹ́ni tó ṣàdúà tí gàgà ti di àdúà rẹ̀ lọ́nà tí ò di ọ̀rọ̀ náà lọ lé àṣẹ tó bá ti lè ṣe àsọ̀lẹ́tù fanabi sallallahu alayhi wa alihi wa sallam taharrafa al-hijab gàgà tó di lọ́nà yẹra. tí gàgà ibà ti yẹra wastujiba ad-du'a ọlọ́run ọba yóò wá gbàdúà náà ní ẹ bá wá kọ láti ṣe àsọ̀lẹ́tù fanabi sallallahu alayhi wa sallam lam eléyìí túmọ̀ sí pọ́ pàtàkì púpọ̀ kájẹ́ ni tó ṣe é pé àjẹkọ́ mọ́ wa lára ní bẹ̀rẹ̀ àti ìparí àdúrà wa kámẹ́sì as fanabi sallallahu alayhi wa alihi wa sallam torí pé eléyìí yọ jẹ́ olùrànlọ́wọ́ mú kí àdúrà èèyàn kó di àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ṣùgbọ́n as-salatu tó máa ṣe ona ni asọlátù eléyìí tí anabi fi kọ́ wa kìí ṣe asọlátù àdádálẹ̀ bí kọ́ máa ṣe asọlátù lil fati kí ni jẹ́ bẹ́ẹ̀ wàá ṣe as-salatul ibrahimiyya ní ìbẹ̀rẹ̀ àdúrà rẹ wàá àdúrà wàá wá parí àdúrà rẹ pẹ̀lú as-salatul ibrahimiyya tọba ti pe bẹ́ẹ̀ eléyìí ọsẹ sábàbí pàtàkì eléyìí tí ó jẹ kádùn ààrẹ kọmájí àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ààyè kẹfà nínú ààyè tààtù ti máa ṣe as-salatu fa nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà ni 'inda dukhul al-masjid wal khuruj minhu ní ìgbà tá n bá wọnú mọ́sálásí àti ìgbà tá n bá ń jáde kúrò nínú mọ́sálásí Fatima bint al-Husayn ọmọ Husayn ọmọ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọgbà ìgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ màmá bàbá rẹ̀ Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Fatima sọ ike kánà rasulillah sallallahu alayhi wa alihi wa sallam idà dakhala almasjida qaal allahumma salli ala muhammadin wa sallim. oníṣẹ́ anabi bá wọ mọ́sálásí ó máa ń sọ pé allahumma salli ala muhammadin wa sallim allahumma ghafir li dhunubi. وافتح لي أبواب رحمتك النبي أما صدقين وانصر إكاتي الله الله فالنبي محمد صلى الله عليه وآله وسلم النبي فراري والصبيح يطر الله الله إكاتي الله فراري yóò tún wá máa sọ pé ọlọ́run ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi o waftah li abwaab rahmatik kó sì sí àwọn àlẹ̀kùn ìkẹ́ rẹ̀ kó sì fún mi nígbà tí anabi ọba tún jáde kúrò nínú mọ́sálásí yóò tún sọ gẹ́gẹ́ bó ti ṣe sọ yìí ìyàtọ̀ tọ́kàn wà láàrin wa òun náà ni pé yóò sọ pé allahumma salli ala muhammadin wa sallim allahumma ighfir li dhunubi waftah li abwaaba fadlik ọlọ́run ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi kó wá sí àwọn alẹ́kùn ọlá fún mi sí àwọn alẹ́kùn àjùlọ fún mi eléyìí jẹ́ ní wí tába ti wá mọ́sálásí àti ní táà máa wí tába fẹ́ jáde kúrò nínú mọ́sálásí nínú ọ̀kan nínú àwọn ahadith anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ṣàlàyé àdúrà yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ike a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al min ash-shaytani ar-rajim bismillahi ar-rahman ar ala rasulillah allahumma iftah abwaab rahmatik ìyẹn ìgbà táwọn àbí ọba wọ mọ́sálásí. bisimilah wasalaatu wasalaamu ala rasulillah allahumma ftaxli abwaab fadlik nígbà táwọn àbí ọba jáde kúrò nínú mọ́sálásí nù àtìgbà tí ó wọlé àtìgbà tí ó jáde wọ́n máa ń ṣe asọ́láàtù fanabi sallallahu alayhi wa alihi wa sallam a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo mùsùlùmí náà ní máa rántí sọ bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n bá wọ mọ́sálásí nítorí pé eléyìí kò sí pati kò sí fi hapara ọmọ ẹsẹ asọlẹtù fanabi sallallahu alaihi wa sallam ní ìgbà tí wọ́n bá wọ mọ́sálásí àti ìgbà tí wọ́n bá jáde kúrò nínú mọ́sálásí wà á mẹsẹ asọlẹtù fanabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa ayé ẹlẹ́kẹ̀jẹ ọ̀nà ní ìgbà tá a bá wà lórí asọ́fà àti marwa nítorí pé ara ẹ̀sìn wa nìyẹn. ẹni tó bá lọ sí hajj lẹ́yìn ìgbà tó bá parí tọ́wáf tó ń ṣe ń ṣe umra àbó ń ṣe hajj tó bá parí tọ́wáf wà á lọ síbi tó ti fẹ́ asọ́fà àti Marwa níbẹ̀ yẹn inna as-Safa wal Marwata min sha'a'irillah فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوأ خيرا فإن الله شاكر عليم ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma ó ń fún wa nírò ó lánàá bí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá gun orí òkè sọ̀fà tó bá anabi wa sallallahu alayhi wa alihi wa sallam tó bá gun orí òkè sọ̀fà allahu akbar allahu akbar allahu akbar anabi ó wí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó bá wá yọ máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir lẹ́yìn rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam yóò ṣe asọ́lẹ̀ tó bá ti wí àwọn gbólóhùn yìí tán yóò ṣe asọ́lẹ̀ eléyìí túmọ̀ sí pé lórí òkè sọ̀fà àti lórí òkè marwa á ṣe asọ́lẹ̀ fún anabi sallallahu alayhi wa eléyìí ọjọ́ nǹkan tá a gbọ́dọ̀ mójútó ní ìgbà tá n bá ń ṣe sọ̀fà àti tá a bá wà lórí òkè márùwà nígbà tá n bá ń ṣe sọ̀fà àti ìgbà bá wà lórí òkè márùwà á máa wí bẹ́ẹ̀ tọ́ tọ́ọ̀bá wa ma as-salatu fi fanabi sallallahu alayhi wa sallam kí lọ́ọ́ máa wí tọ́ọ̀bá débẹ̀ ń táà lọ́lọ́ ma pa ni abórin lọ́ọ́ máa kọ́ àǹbùkátà ká ma nípa ẹ̀sìn wa nítorí pé ẹni tí o bá ti ma nípa ẹ̀sìn rẹ̀ wàhálà débà wàhálà débà ṣèdánù aṣèṣòfò ìbàsìkò jẹ́ lásán lórí irọ́ ó débà nìyẹn. ẹlẹ́kẹjọ nínú àwọn àyè láti ti máa ṣe as-salatu fanabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní gbogbo gbàtà bá péjọ ṣáájú kótó di pàtúkà gbogbo níta bá péjọ sí nígbàtà péjọ àmbùkátà kọjá ike nínú ọ̀rọ̀ wa ìṣe àsọlátù fa anabi sọlọlọ alaihi wasallam mọ wà bẹ asi sì tún bùkátà ike nígbàtà bá túká níbi tá a ti jókòó yẹn ká ṣe àsọlátù fún anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam nítorí pé wá nínú hadith. látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ti Jabir ibn abdillah radiyallahu anhuma tọgbà wa wọn lànà bí sọ pé majtama'a qawmun thumma tafarraqu min ghayri dhikrillah wa salatin ala nabi sallallahu alayhi wa alihi wa sallam illa qamu ala antani min jifa àwọn èèyàn ní péjọ kí wọn sì tún túká láì ṣèrántí Ọlọ́run. láìsí ṣe àsọ̀láàtì fanabi sallallahu àyàfi kí ìtúká wọn ó dàbí ẹni tó túká dìde kúrò lára ń tí ń rùn ju òkú ń ẹran lọ. tí ń sẹ́yìn ìpàdé òfò ìpàdé àdánù àpérò òfò àpérò àdánù gbogbo kàn dá lórí irọ́ lásán wọ́n sọ pé àkàn gbé àwọn wọ́n lè sọ pé alálàálẹ̀ yóò gbé àwọn wọ́n lè máa sọ pé ah, iṣẹ́ ajé àwọn ó gbé wọn ò ní dárúkọ ọlọ́run ọba níjókòó yìí wọn ò ní sí àsọ̀látù fún anabi muhammed sallallahu alayhi wa sallam níjókòó yìí ìtúká wọn dàbí tàwọn ẹni tó péjọ túká kúrò nídìí tí ń rùn jòkú nbẹ́tì ẹran lọ ọlọ́dàkùn mẹ́jẹ̀ á sófò mẹ́jẹ̀ á sàṣẹ̀dànù ìlọ ń gbọ́ yẹn o gbogbo bí téèyàn ti jókòó láyé yìí rí pọ̀ dárúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́dà kó ṣe pé gbàtọ́ kọ́kọ́ fẹ́ jókòó bísímìlá tó bá ti sọ bá ń o ti bọ́ lọ́wọ́ aburú tá à ń sọ yìí níbi ìjókòó rẹ yẹn má gbàgbé láti jẹ́ pé ìṣe àsọlẹ́tù fanabi sallallahu alaihi wasallam ọgbẹ́nu rẹ jáde nítorí pé tó o bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ìdìde rẹ yóò dàbí tẹni tó dìde kúrò nídìí ń ń rùn jókòó ń bẹ ti ara lọ ọlọ́run ṣàánú wa. tọ́ alimami abu dawud afayalusi òun ló gbé ẹgbàá wáyé jáde bí sanadin sahih. wá tó gún régé eléyìí túmọ̀ sí pé à ń ni tó ṣe pé ìṣe àsọ̀látù fanabi sallallahu wa sallam ahọ́n wa lẹ̀sí a sì mójútó pípọ̀ nítorí pé ara ẹ̀sìn wa eléyìí tí fi eléyìí tí fi rárá nítorí kálíbà tó orin tọ́lọ̀ máa fi ṣe àwọn ẹrú rẹ̀ tí wọ́n mójútó léyìí àwa náà nípìn níbẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون النبي صلى الله عليه وآله وسلم وفي هواء كجبت في قتكي كجب mùsùlùmí tí wọ́n máa mójú tẹ́sìn ọlọ́run mùsùlùmí tí ò ní máa fẹ̀sìn ọlọ́run ọba ṣeré mùsùlùmí ẹni tó ṣe ike nítorí máa fi pa láṣẹ yóò máa mójútó kò ní jìnnà sí nítorí fi pa láṣẹ ó wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ hussein ibn ali ike ọ̀kan nínú ààyè sáǹtì bukata kọ́mẹ́sì asọ́lẹ́tù fún anabi sallallahu alayhi wa sallam òun náà

ọjọ́ ẹni tó wà lórí sunna ìgbà míì ẹni tó dárúkọ rẹ̀ ọjọ́ ń bídà eléyìí ọ̀gbọ́dọ̀ kọdínà rẹ̀ láti ṣe àsọ̀látù fún anabi sallallahu wa alihi wa sallam má sọ pé a ọ̀tá anabi lọ́dà pa anabi èmi ò nídìí láti ṣe àsọ̀látù fún anabi sẹ́mi pápá lélẹ̀ yẹn òun ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù ó lè kó bọ̀ torí rẹ̀ tí wọ́n bá ti gbọ́ tí wọ́n sọ pé Muhammad àbí wọ́n sọ pé ànábì àbí wọ́n sọ pé òjíṣẹ́ ọlọ́run àbí wọ́n sọ pé ìránṣẹ́ ọlọ́run ó sọ pé kíni sallallahu alayhi wa sallam ó ṣe ṣe kọ́jọ́ pé alukur'ani náà ni wọ́n kà pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àtàwọn màláíkà ọdájú ike wọn ti as-salatu fa nàbí sallallahu alayhi wa sallam ala nàbí ànábì ni wọn gbà lérò mbẹ wàá sọ pé kí والذين معه أشداء على الكفار محمد رسول الله وأصدقني صلى الله عليه وآله وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أبا توكيايا أتيا قدق أرقى النبي صلى الله عليه وسلم وأصدق صلى الله عليه وسلم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فمن ينقلب على عقبيه فلن يضر الله شيئا إما تتبع في محمد تتوان آية وأسقي صلى الله عليه وسلم nígbà míì káwọn èèyàn bá ń bẹ níbi tí wọ́n ti ń ṣe àpérò àbí àpéjọ ó ṣeé ṣe káwọn kan máa pariwo kó wọ́n sì fẹ́ bá wọn sọ̀rọ̀ eléyìí tó ń bùkátà kó ní kálukú nínú wọn kó yá wọn nílà akáì rẹ̀ wọ́n wọ́n lè wá sọ pé sọ́lù alẹ́nàbí yẹl karim sọ́lù alẹ́nàbí yẹl karim yẹn níta gbà lérò pẹ̀lú ẹ̀ oníkẹ́ ẹ dákẹ́ ẹ yá wa létí yín ẹ tẹ́tí gbọ́n nǹkan tá a fẹ́ bá yín sọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ tó ń ti pé sọ bẹ́ẹ̀ ò sí súnà nàbì sallallahu alayhi wa sallam àmọ́ ń gbàtà ti dárúkọ ànábì ìwọ sọ pé kí ni sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí wípé náà bá dárúkọ ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam orúkọ rẹ̀ tá a fi máa pánbélé wá sí àsọ̀láàtò fún wọ́n dárúkọ rẹ̀ pẹ̀lú orúkọ ọ̀nàgíjẹ tí ń túmọ̀ sí pé ànábì náà ni wọ́n gbà lérò wá tún sọ pé sallallahu alayhi wa sallam ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ al-Husayn ọmọ Ali ọmọ ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì sọ yìí pé bakhilun man dhukirtu indahu falam yusalli alayhi ahun lẹ́ni tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí kò sí àsọ̀láàtì fún mi ahun lẹni tí wọn dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí kò sí àsọ̀láàtì fún mi alimami Tirmidhi òun ló gbé ẹgbàá wáyé jáde bí sanadin hasanin sahih gba ọ̀nà kan tó gúnrégé kì í pọ̀ tí wọn bá ti dárúkọ anabi wàá sọ pé sallallahu alayhi wa sallam bákan náà nínú àwọn àyè táwọn tó ti ń fẹ́ kó o ti as-salatu fa nabi sallallahu alayhi wa alihi wa sallam òun náà ní àárọ̀ àti ìrọ̀lẹ́ àárọ̀ àti ìrọ̀lẹ́ kó o ti as-salatu fún tí ò ní kéré sẹ́ẹ̀mẹ̀wá kó o ti as-salatu tí ò ní kéré sẹ́ẹ̀mẹ̀wá láàárọ̀ ojoojúmọ́ àti ìrọ̀lẹ́ ojoojúmọ́ nínú àdìsá nabi sallallahu alayhi wa sallam eléyìí Abu Darda radiyallahu anhu tó gbà wá. أنا بن من صلى علي حين يصبح وحين يمسي عشرا أدركته شفاعتي أدركته شفاعتي يوم القيامة رواه الإمام الطبراني بسند حسن anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá ṣe àsọ̀láàtù fún mi ní àárọ̀ àti ìrọ̀lẹ́ lẹ́ẹ̀mẹ̀wàá tí n bá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ìsìnkú ẹ̀mí ò lè bá tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ìsìnkpẹ́mi yóò lé bá tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù kí lọ́wọ́ aná wa láti fi àṣọ láti mẹ́wàá fanabi sallallahu alayhi wa sallam láàárọ̀ kí lọ́wọ́ aná wa láti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ní ìgbà tó bá di ìrọ̀lẹ́ kọ̀ ná wa ní nǹkan kan ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà lè bá rí orí ńlá eléyìí ti ń bẹ fáwọn ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa. bákan náà ẹlẹ́kọ̀ọ́kànlá nínú àwọn àyè láti máa ṣe as-salatu fa nàbí sallallahu alayhi wa alihi wa sallam òun náà ní gbogbo ìgbà tá a bá dúró nídìí sàárì ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó wà látọ̀dọ̀ abdullah ibn dinar rahimahullah ó ní mọ̀rí abdullah ibn umar radiyallahu anhuma ipò dúró nídìí sàárì ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìsinsìn as-salatu fa alayhi wa sallam nígbà tó ìdí sàárì abubakar tí ń bẹ lẹ́bàá sàárè ànábì tó tún dé di sàárè Umar tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ oní radiyallahu an Abi Bakr wa Umar radiyallahu an Abi Bakr wa Umar ọlọ́nkó yọ́nú sí Abubakar ọlọ́nkó yọ́nú sí Umar tẹ́ bá dé di sàárè ànábì sallallahu alayhi wa sallam ẹ sọ yìí pé. السلام عليك يا رسول الله sallallahu alayhi wa sallam ọlọ́lọ́n kò máa bọ̀ ìrẹ́ ìránṣẹ́ ọlọ́n ìkí àti ọlọ́lọ́n kò máa bọ̀ tẹ́bá ti sọ báwọn ó ti tó ẹ kúrò níbẹ̀ tẹ́bá sì dé ibi sàárè abubakar ẹ sọ pé asalaamu alayka ya ababakar gẹ́gẹ́ bí ibn umar ṣe sọ ẹ sọ pé radiyallahu anka ya ababakar tẹ́bá dé wájú sàárè umar. السلام عليك يا عمر رضي الله عنك يا عمر قال الله انكم ابا يا عمر الله باكو يونس يا عمر باي قلنا عبد الله ابن عمر رضي الله عنهما اللي هم انصى اسجوا كانوا والصحابه كان حق سيرمبه نينو اي ilé tó ti pa tuntun máa ṣe as-salatu fan nabi sallallahu alayhi wa sallam òun náà ni lọ́jọ́ ọdún bóyá ọdún ọdún tunu Ramadan àbí ọdún iléyà á máa ṣe as-salat fan nabi sallallahu alayhi wa sallam nínú àwọn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd á ṣe as-salatu fan nabi sallallahu alayhi àyè kejì lánàá nínú àyè tá à ń ti fẹ́ ikú ká máa ṣe as-salatu fún Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ jùmùà àtòrò jùmùà òru jùmùà òun náà ni lánàá irú ọjọ́ àná tóòrùn bá ti wọ taiwọ̀ jùmùà ńkọ̀la òru jùmùà ti bẹ̀rẹ̀ àti ọ̀sán jùmọ̀ ọ̀sán jùmọ̀ aláwa yìí láti ìgbà tílẹ̀ ti mọ́ títí tí ó tún fi di wípé òòrùn wọ̀ lónìí àsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ ni ó yẹ ká pọ̀ ní mímọ̀ sí asọ́lẹ́tò fanabi sallallahu alayhi wa alihi wa sallam ó wà nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí anas ibn malik radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni akfiru salata alayya yawm aljumca wa laylata aljumca faman salla alayya salatan sallallahu alayhi biha cashra rawahu abu abdullahi alxaakim bisanadin xasan anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní tó bá ti di ní ọjọ́ àti òru jumca ẹ máa ṣe àsọlá tó fún bomi lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tó oòrùn bá ti wọ̀ lánàá títí tó oòrùn ó fi wọ̀ lónìí ẹ máa ṣe àsọ̀láàtù fún mi lọ́pọ̀lọpọ̀ torí pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe àsọ̀láàtù ọyọ kan fún mi mẹ́wàá lọ́lọ́run ọba ó ṣe fún eléyìí túmọ̀ sí pé má sàhún sórí ara rẹ wọn náà gbìyànjú láti jáni tó ṣe pé yọọ máa ṣe bẹ́ẹ̀ bákan náà nínú àwọn àyè àti àsìkò tá a fẹ́ pé kọ́ máa ṣe àsọ̀láàtù fanabi sallallahu alaihi wa alihi wasallam òun náà nígbà pọ́njú ìgbà dààmú ìgbà wàhálà ìgbà ṣòro máa ṣe àsọlátù fanabi sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ ó wà nínú ẹgbà wọrọ látọ̀dọ̀ Ubay ibn Ka'b radiyallahu anhu anabi bilẹri ó ní ìdá mélòó nínú àdúrà rẹ̀ ló máa fi ṣe àsọlátù fanabi sallallahu alaihi wa alihi wasallam Ubay ibn Ka'b ó ní ìdajì ó máa fi ìdajì àdúrà òun ó máa fi ṣe àsọlátù fanabi sallallahu alaihi wasallam anabi lọ da tọba sì fi kún kọba tún da jù bẹ́ẹ̀ lọ ọba ni ọ̀dà màá sọ di ìdá méjì nu mẹ́ta anabi lọ da tọba tún fi kún yọ da jù bẹ́ẹ̀ lọ Ubay ibn Ka'b radiyallahu anhu kò ṣe méní kò ṣe méjì ọlọ́dà tó bá tó ajẹ́ báyẹn ajẹ́ yìí pé èmi ò tún ní tọrọ nǹkan kan mọ́ lọ́dọ̀ ọlọ́run ti pé ní màá ṣe àsọ̀láàtì fún ànábì lọ. ànábì ni idan tukfa hammak ويغفر لك ويغفر لك ذنبك رواه الإمام أحمد والترمذي بسند حسن أنا من تبع جبال أجايك بنتين دولام الله أبو أمكو يوسف سافوري جاء تلفون torí pé kò ní ní nǹkan mi tí ó máa ṣe ju kọ́ máa ṣe as-salatu fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ. eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn wa nìyẹn ẹ̀sìn islam ẹ̀sìn wa nìyẹn tó ń bùkátà kó ní àgbọ́yé tó péye láti sin lọ bọ́lá wọn bẹ ẹlẹ́dàá wa ti ṣe àti ní ìbámu pẹ̀lú bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe fẹ̀sìn náà fi kọ́ wa téèyàn bá fẹ́ sẹ́sìn tó sì fẹ́ là nídìí ẹ̀sìn tí ń ṣe yí báyìí yọ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa yọ wá gbìyànjú níbi lílo rẹ̀ láti máa kọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kásì àsọ̀láàtì fánàbí sallallahu alayhi wa sallam ara àjọsìn ni eléyìí tí ń bùkátà kí tolórí tẹlẹ́mu wa kọ́ máa mójútó kì í yàtọ̀ sẹ́nìkan sábà wà pé àwọn ẹni tí bá ti ń tẹ̀lé súnà òun náà lélẹ́yìí báwí yàtọ̀ sí àwọn aládàádáalẹ̀ táwọn kì í tẹ̀lé súnà aládàádáalẹ̀ ọgbọ́dọ̀ fi àdáadáalẹ̀ sílẹ̀ kó nà kó hun rí má títẹ̀lé súnà nítorí pé àdáadáalẹ̀ àti ìtẹ̀lé súnà kò lè gbé ọ débi kankan àyàfi bíi parun kí wọn náà dẹni tó darapọ̀ máwọn ẹni tí ń tẹ̀lé súnà kó Islam àti Islam tó fi sí ọ lójú kòkòrò eléyìí ni ó mú títí asọ̀láàtì fanabi sallallahu alayhi wa sallam ara àjọsìn kìí ṣe nǹkan tuntun eléyìí tí wọ́n á bùkátà ká máa ṣe àdáda lẹ̀ nídìí rẹ̀ bíi ká dájà máa lásọ̀láàtì lẹ̀ lórí kínni nítorí pé ẹfẹ́ kówó jọ kówó jẹ àdáda lẹ̀ burúkú tí ò ní túmọ̀ wọ́n wá da jama alásọ̀láàtì lẹ̀ lóríṣiríṣi wọ́n tún lè má sọ fún àwọn ẹlòmíì aṣọ tí wọ́n funfun ni àwọn ẹlòmíì aṣọ tí wọ́n olómi aró ni àwọn ẹlòmíì tiẹ̀ mú olómi ewé lórúkọ pé àwọn jama alásọ̀láàtù làwọn asọ̀láàtù kìnnì jama alásọ̀láàtù mélòó wọn wá dálẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi wá jẹ́ pé ó ti tọrọ fún kálí ògbógbò ọgbà lé ògbógbò láwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n tiẹ̀ ti sọ ọjọ́ kan nínú ọjọ́ ọ̀sẹ̀ dọ́jọ́ tí wọ́n máa ṣe ọjọ́ kan nínú ọjọ́ nínú ọ̀sẹ̀ wọ́n sọ di ọjọ́ tí wọ́n máa wọn náà ti gbọ́ àlàyé tá a ṣe nípa pé àwọn àyè eléyìí tá a ti máa ṣe àsọ̀láàtì fún Ànábì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ abala kan nínú àwọn abala yìí téèyàn ó ti máa ṣe àsọ̀láàtì nù torí pé al-Imam Ibn al-Qayyim rahimahullah nínú tírà wọn Jala'ul Afham fi fadli as-salati was-salam ala khayril anam àwọn ti àgbẹ̀dẹ̀ ayé ogójì eléyìí ti ṣẹ̀rí atọ́ka sí pé a máa ṣe àsọ̀láàtì fún Ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ àárín nínú rẹ̀ ike wa yọ ọjọ́ kan sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ sunday kẹ́ ẹ sọ di ọjọ́ àsàlátù kẹ́yìn náà wá dájẹ́ máa lásàlátù lẹ̀ kẹ́ ẹ máa wá lẹ́bàdì kẹ́ ẹ lẹ́ máyà àbí kẹ́ ẹ mára fìlà àbí káwọn kan lẹ́ mára àbòrí kẹ́ ẹ lẹ́ǹsì àsàlátù àdáda lẹ́ nìyẹn nítorí pé ṣíṣe àsọ̀látù yìí gbogbo gbà iná ló ń bùkátà láti máa ṣe bẹ́ẹ̀ ṣíṣe àsọ̀látù yìí gbogbo gbà ló ń bùkátà láti darapọ̀ máa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ táwọn náà ń dá ṣe àsọ̀látù tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú láyé rẹ̀ nítorí pé ó láti soríire ọlọ́run dákun olóríire ni kò ṣe wá má ṣe wá lẹ́ni tí ó fìdí rẹ́mi má ṣe wá lẹ́ni tí ó forí sápọn títí asọ̀lẹ́tù fún anabi sallallahu alaihi wasallam kò bùkátà ká kó tíra kan jọ ká máa wá pin àbí ká máa tà ipe tíra asọ̀lẹ́tù ni o ẹ gbà á kẹ́ ẹ lè bá àwo bẹ́ẹ̀ sì máa sọ̀sọ̀lẹ́tù bíi dalailu dalailu bá o kí ni ń jẹ́ bẹ̀ yà dáadáa lẹ̀ lásán àbí kọ́ máa ti asọ̀látù kan eléyìí tọ́jú àdádálẹ̀ afọpọlọgbé kalẹ̀ àforíhun sọ̀látù fàtì kí láti fẹ́ ṣe kò sí kankan tá a fẹ́ fi ṣe الصلاة كواني كوسي أناني الصلاة الإبراهيمية أبي اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم جاب يا الامام الطبراني قلت في جاده من ترار المعجم وكي أتم بأنها صلاة تيها لاستفانة صلى الله عليه وسلم يتوفي الصلاة الإبراهيمية أتدوك كيف يقول مسلمين لما اللهم صل على محمد وسلم شو ما تبعك في صلاة باني قلت في صلاة مين تقول لي سيو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 sallallahu alayhi wa alihi wa sallam ó ní inna li kulli qawmin 'ida dájúdájú gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn náà ni wọ́n ní ọdún wọn gbogbo àwọn èèyàn lórí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe ìlànà tí wọ́n bá ń tọ̀ èyí tí wọ́n bá ń ṣe wọ́n máa ní ọdún kan eléyìí tó ti pé oníkálukú wọn máa ṣe lásìkò tí wọ́n dá fún ọdún wọn yẹn tó pé báwo ló ṣe bá làákà ìmú tó báwo ni ò ti ṣe bá làákà ìmú eléyìí ẹsẹ̀ ń lábẹ́ ìlànà kálukú lábẹ́ ẹ̀sìn kálukú tí bá ń ṣe wọ́n á máa ní ọjọ́ kan àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n á máa fi sọ pé àwọn ń sọdún tiẹ́ iná ní ọdún léyà tiẹ́ òun náà lọ́dún túnú Ramadan tiẹ́ òun náà lọ́jọ́ ọdún gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí máa wá lọ́jọ́ jùmọ̀ à mójútó tiẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe oore fún wa ó ṣe fún wa láti pé kò fi àdínkù wọnú ẹ̀ àbùkù òsín nínú rẹ̀ inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah òun náà ní islam nínú àyà mi ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil-akhirati mina al-khasirin ẹnikẹ́ni tó bá tún wá nǹkan mi tó yàtọ̀ sí islam tó fi sẹ̀sùn ọlọ́wọ́n bò ní gbà lọ́dọ̀ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ngà al-qiyamah yóò jẹ́ nínú àwọn ẹni tó ṣòfò mójútó islam rẹ̀ wá ìmọ̀ nípa rẹ̀ kọ́ọ̀kọ́ kó sì jẹ́ kó yé ọ dáadáa kọ́ ọ máa wá lò gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ lójú ọ̀nà apáfẹ́ wà lè jẹ́nà àfi kó ní kálukú wa kọ́kọ́ mà nípa ẹ̀sìn ìsìláàmù rẹ̀ kò tó rárá bí ti wulẹ̀ orí kéèyàn wa máa forí gbàǹdùkú odó ra gàdù kọ́ máa fi sin kọ́ wa lérò kọ́ wà lè jẹ́nà ó lè wà lè jẹ́nà ọ̀ ìmàlọ́ládìní ọgbọ̀n gbé kí ló dé tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹrù ẹlẹ́rù ni wọ́n gbé kárí wọ́n wá pàtì wọn lọ́wọ́ gẹ́ngẹ́ ọmọ kankan nípa ẹ̀sìn islam tó ló ń ṣe olóòtú burúkú lọ jẹ́ nínú àwọn ẹni tí wọ́n tò sẹ́yìn lẹ́yìn pátápátá gbà ńlọ wà nínú káti ẹ̀ lóye ká nímọ̀ nípa ẹ̀sìn wa ọmọ kankan nípa ẹ̀sìn islam ọwọ́ àmọ́ wa ṣe pé ìwádìí nípa ẹ̀sìn tàwọn míì ìhàwó ní kẹ́kọ́ sí ẹ̀sìn tàwọn míì ìhàwó ní kẹ́kọ́ sí oúnjẹ tán bá gbé fún yín ìhàwó ní kẹ́kọ́ sí ẹ̀yẹ̀fùn tán bá bùn yín kí ni wọ́n mọ̀ nípa islam kí lọ́ọ́ máa ń pa ìsìláàmù rẹ olóòjọ burúkú ẹni tí ọ̀kẹ́ sí ìsìláàmù rẹ kún rárá tí ọ̀rọ̀ àlọ́ máa mójútó ní tí ọ̀kà kọ̀ọ̀kan lọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ torí èlò ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó bá tilẹ̀kùn mọ́sálásí sani ọmọ bọ́ wájú lọ́kọ̀ọ̀kan kálukú ọmọ ké fátíà èèyàn mélòó ní òyege. anabi sallallahu alayhi wa sallam ó sọ pé la salata liman lam yaqra bi gbogbo ẹni jọba ké fátíà kò ní sọ̀lá àwa tá a dẹ́sìn wa mà lọ́wọ́ àjẹ pété lomi láwọ́ àtẹ́bàjì àwa tá a mọ kankan nípa ẹ̀sìn tiwa olódo burúkú lọ́pọ̀lọpọ̀ alẹ́ lomi ọmọ súfèé rúkú yọmọ súfèé níforí kalẹ̀ olódo wọn náà láwárí láwọn àti wọn béèrè lọ́wọ́ ànáwọ́ ẹjọ́ tán bá gbóúnjẹ wa ẹjọ́ tán bá mẹ́ran wa ẹ gbọ́rọ̀ abẹ́ ẹlẹ́ran bàbá olóúnjẹ abolóúnjẹ kú ẹ̀sìn rẹ tọ́ọ̀mù ń pa rẹ̀ wàhálà ńlá ni báwo ló ti fẹ́ sí lọ ọ̀dá ìsìláàmù mà tó bá pe dúdú fún ọ ní funfun ní islam o ti ṣetán láti gbà tó bá pe funfun fún ọ ní dúdú o ti gbé mu torí pé ọmọ nǹkan kan pẹ̀ sí ẹ àìmọ̀ nǹkan kan pẹ̀ sí náà ni ló bí gbogbo kẹtẹkẹtẹ ń torí tó bá nímọ̀ nípa ẹ̀sìn rẹ ọ̀pọ̀lọpọ̀ béèrè gan ò ní wá mọ́ amẹ́sìn tiwa àfi ń ṣeré àmọ́ nǹkan pa rẹ̀ káfìrí gan ó jókòó tẹ̀sìn rẹ̀ ọmọ ń pa rẹ̀ ẹ bá káfìrí sọ̀rọ̀ jọ́sí kan ọwọ́ àǹbí kíní ọwọ́ alórí kan ẹsẹ̀ kan èwo ni wọ́n mọ̀ áyàwó lọ́ọ́ mọ̀ ní alukurani àdìsí kan tó sọ Islam Islam olódò wọn ni ó ṣe ni àsìkò tó kálukú nípa ẹ̀sìn rẹ̀ kájẹ́ni tó ṣe é tó bá ti nímọ̀ nípa ẹ̀sìn rẹ aburú ò ní tọ̀ wá ìbàjẹ́ yóò rí ọyọ́ yà àmọ́ ńgbà tí èèyàn bá ti jẹ́ pé kò mọ nǹkan kan pa rẹ̀ orí gbàǹdùkú ní fi ń ṣe gbogbo ní tó bá pò pọ̀ fún yóò gbé mu ni yóò gbé mu ni ìdí inú dàbí rí i pé lórúkọ pẹ̀nsẹ̀ ìsìláàmù yìí báyìí wọ́n máa ṣàlàyé rẹ̀ fún yín ọmọ kọ̀pàkọ́ wọ́n máa wípọ̀ pé bẹ́ẹ̀ ti ṣe rí ni ọmọ sá tẹnìkan bá dé ní sọ́fẹ́ tú àwọn èèyàn jẹ tọ́fẹ́ kó wọn dà sí gbó ẹ bá rí tí wọ́n ń dà tẹ̀lé nígbà tí ẹ̀kọ́ kankan nípa ẹ̀sìn ọlọ́run àìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ìní máa jẹ́ kéèyàn ó sì kéèyàn ó sì ìṣirò sí ẹnìkan kan dé lọ́la yọ ọmọ wíwíkú yọ ọmọ sọ̀sọ́kúsọ lọ́ba lérò pé ẹ̀sìn ọlọ́run ní í ṣe ọba lérò pé súnà ní í ṣe nígbà tí wò ní mà ntẹ́yìn ọba sì mà ó jù yàn lọ gbogbo ntẹ́yìn ọba mà ó jù yàn lọ kí ló dé táwọn ò ní kọ́ ti àwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà yìí wọn ò fi ọ̀rọ̀ anábì ṣeré wọn ò sì fi oore tọ́lọ̀ ń ṣe fáwọn lára anábì sallallahu alayhi wa sallam wọn ò fi kí asá ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo wọn wọn ì fẹ́ dásẹ̀ lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam kálukú fẹ́ nímọ̀ nípa ẹ̀sìn yìí nítorí pé tá a bá mọ̀ ń pa rẹ̀ á lè lò dáadáa á lè tẹ̀lé bó ṣe yẹ àní jẹ́ni tó ṣe yí pé a wà ní òkùnkùn lásán síbẹ̀ làwa ń síbẹ̀ làwa ń wọ́n ń wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa wọn gba kọ́bọ̀ lọ́dọ̀ wa àní jókòó a a máa fi ráre ọ̀rọ̀ tí wa lọ́wọ́ tí wa lẹ́sẹ̀ láàmà já sí eléyìí kàn wá ní gbogbo nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn wa ó kàn wá ní gbogbo nǹkan àgbìyànjú ká ń pa sẹ́rù rẹ náà lọ́wọ́ àmọ́ á lọ sọ nígbà èwo leléyìí èwo leléyìí tá a lè ṣe léyìí tá a lè ṣe lé ń bó ń bẹ̀ ń bó ń bẹ̀ ń bó lálìfù kọjú sí gẹ́tọ̀ ti dámàlà torí rẹ já kọ́ nípa ẹ̀sìn wa bí bàbá bá ṣe ń ṣe lọ́mọ òrì bí ìyá bá ṣe rí lọ́mọ òrì tẹ́yìn bá jẹ́ pé ìhà tẹ kọ sẹ́sìn bá dà ẹ oríire àwọn ọmọ yín ìgbésẹ̀ wọn dà. tí ìhàjẹ́yìn bá kọ sẹ́sìn ọba tó bá balùmọ̀ tó bàjẹ́ wàláhì kò sádọ́gbọ́n sí. àwọn ọmọ yìí ẹ máa lé ẹ máa dùn wọn ni kọ́dà kẹ́yìn ọ̀padà wàá mójú tẹ́sìn nígbẹ̀yìn ayé yín kò ní rọrùn má. kọ́dà ọmọ òtún máa sọ fún mi bá mi ó ti pẹ́ ẹ̀ kí ló dé nígbà táyìn wọn kọ́ yẹ ká mọ ẹ̀sìn ká kọ́ bí mẹ́sìn ẹ̀ ṣe ti kọ́ wa tẹ́lẹ̀. so ọmọ òdìkọ́ jàre rẹ ọ̀dọ̀ wa wa kakọ́ nípa ẹ̀sìn wa ká mójútó ẹ̀sìn wa ká má jẹ́ kí àṣetọ́ nìkan jẹ wá lérí ọjà ọjọ́ ń lọ ìdí ọjọ́ ń lọ òun náà ní pé bóyá ń tó kù fún kálukú wa kò tó ìdákanu mẹ́wàá ń tó ti lò tó ọjọ́ ń lọ nígbà tá a bá wá lọ tán tá a lọ lórí ipá àsìn lọ tá a lọ lórí ipá àgbẹ̀sìn wáyé tá a lọ lórí ipá ìmọ̀kan orí gbàǹdùkú lásán là fi ń àti ìfẹ́nu ní ń bá wa jà báwo la ti fẹ́ rí rere gbà lọ́dọ̀ ọlọ kò ní rọrùn kò sì ní rọgbọgán pẹ̀lú torí ẹ mò ń pè yín ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam pé kó ní kálukú wa ká múra kó le ká jẹ́ kí tiwọ́ jọ wá lójú ká jẹ́ kẹ́sìn wa kó yé wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí yìí ọbanilọ́kànjẹ́ fẹ́ lómi tó jẹ́ pé kò dá kankan mà nínú ayé alukur'an àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ bíbélì lọ́ha sórí tó náà tún fi máa sí ẹ̀rí nígbà tí bá ń sọ̀rọ̀ wọn ọ̀dá kankan nínú ọ̀rọ̀ tá wa Muhammad sallallahu alayhi wa sallam àtọ́sọ àmọ́ gbogbo orin tí kèfèrí tó dá ni wọ́n há sórí Islam náà wá dà Islam náà dà nítorí iná ní kú lórí kọ̀sẹ̀tì kú lórí pé kìí ṣe Islam ni wípé eborúkọ mùsùlùmí wọ́n sọ mí wọn ò sì ní sàdédé sọ mí lórúkọ mùsùlùmí àfi kó jẹ́ pé lọ́jọ́ yẹn wọ́n súná wọ́n pẹran súná mi tí ò sì tó sọ mí di mùsùlùmí níbo ń bẹ̀ mùsùlùmí wò wọ́n pẹran súná rẹ̀ orí pé àwọn kèfèrí náà ń pẹran ní tó a sọ àwọn náà di mùsùlùmí ni kò sọ wọn di mùsùlùmí ká mójú tẹ́sìn wa kákọjú máa ká wá máa nípa rẹ̀ nítorí pé àwọn bàbá bàbá àwọn wọláhìn wọn ò sì sọ ìmàlọ́ládìí torí pé bẹ́ẹ̀ máa fọgbọ́n ṣe títí dijọ́ wò àṣírí ọ̀padà tù àṣírí ọ̀padà tù wọ́n á jẹ́ pé gbogbo nǹkan làwọn àmà láyé yìí àmọ́ ẹ̀sìn wa nìkan là mọ̀ oore wo lọ́wọ́ àmì oore wo lọ́wọ́ àmì kò sí oore kankan bẹ̀ torí ẹ̀ àwọn ẹni tí wọ́n máa kéwò tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní kéwò ọlọ́nkọ́ bá san lẹ́sàn-án rè àwọn ẹni tó mànà sanfọ̀ náà àwọn èèyàn ọlọ́nkọ́ bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀ àwọn ẹni tí ó mà tán fara wọn kalẹ̀ fún àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́nkọ́ bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀ àwọn ọmọ kéékèèké tán dà sẹ́nu lọ kọ́kíó ọlọ́run kó fi wọ́n mànà rẹ̀ gbogbo wa kágbárùkù tẹ̀sìn wa kámẹ́sì tẹ̀sìn tiwa ṣeré rárá àwọn nǹkan tó pàtàkì tó pàtàkì wọ́n kúnlẹ̀ táàtì ní ẹ̀mẹ́jẹ̀ àwa jẹ́ pé pàǹtí ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ lásán

bí ẹni tí ń ṣe nǹkan rẹ̀ bá ń ṣe kí lọ́kàn wọ̀ tí mùsùlùmí rẹ̀ olú ẹ̀ ní kó mójútó tí mùsùlùmí ní kó kó hun rí má torí kébi tó rire wà ní ìsìláàmù là á dì mú táì mófo ìsìláàmù là á dúró tì táì ṣubú ìsìláàmù lèyàn hun rí má torí rire má padà já títì ẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù tẹ́mi bá mójútẹ́sìn mi tí wọ́n náà mójútẹ́sìn rẹ̀ ni ẹni tó fi lọ́kùlọ̀ lọ yóò múra tóró náà ti wọ pé mùsùlùmí gidi lọkùnrin kò ní í ṣe dọ́dọ̀ rẹ̀ àwọn tó ti rí ọpọlọ bẹ́ẹ̀ yọ níjò lọ lọ mọ́sálásí káyìn náà rí ó ní kí wọ́n tó lé good luck nǹkan ti yá ló ti lọ mọ́sálásí káyìn ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run kúkú bínú bó bá bínú kò bá ti dé sẹ́mọ̀ ọ́ ya pa mí ẹgbọ́rọ̀ àbọ̀lọ̀ ń jẹ́ torí di eléyìí ẹ ká mójútó ẹ̀sìn wa ọlọ́run ọba kó túnbọ̀ ràn wá lọ́wọ́ ẹlẹ́dàá wa kó túnbọ̀ jẹ́ kí a lè dúró lórí ẹ̀sìn islam wa gbogbo ń ti ń fi islam gbogbo ẹni tó bá wà ń bẹ̀ ó ní òsì nọ́mbà mu ńlọkùnrin islam ọlọ́run má wà á lẹ́yìn ìgbà ti fi islam túnbọ̀ fọkàn wa balẹ̀ sí islam. wọ́n gbọ́ àwọn òkú mùsùlùmí tí wọ́n kú lórí islam tí wọ́n kú lórí kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá nìkan ni wọ́n ń sìn wọ́n sì ń tẹ̀lé tà nàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí wọ́n kú lórí bẹ́ẹ̀ ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn ọlọ́run bá wa síjú àánú rẹ̀ wò wọn ẹni tí bá ń bẹ nínú kẹ nínú àwọn òkú mùsùlùmí yìí bá wa sàlékún kẹfùn ẹni tí ń bẹ nínú dààmú ọlọ́run dákun bá gbé kú òfun ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo gbàtà náà bá bẹ̀rẹ̀ fẹ́ láyé já máa bẹ lórí al-islam gbogbo gbàtí wọ́n lọ́n tó bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-iman káwa rántí ní ìgbà tá à ń sọ̀rọ̀ nípa pé ká máa salat fún ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ààyè tí sẹ̀ríyà tó ti sọ pé ká máa ṣe fún ká rántí pé ẹni tó ṣe àwọn àlàyé ńláńlá yìí fún wa òun náà lẹni tá a fẹ́ máa ṣe àsọ̀láàtù fún nínú oore ní tuntun forí mà wá ìwọ rẹ̀ tọ́ rẹ̀ nínú rẹ̀ lórí wa òun náà ká máa ṣe àsọ̀láàtù fún. fọláhùn mọ́sálí alá muhammadin وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سمي اشتريت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين